eléyìí tí ó jẹ́ hadithu alakoko lónìí o ni hadithu abi hurayrata allahu anu anna rasulallahi sallallahu alayhi wa sallam qaal la tunkaxu al-ayyimu tusa amara wala tunkaxu al-bikru tusa azal qalu ya rasulallah wa kayfa idnuha qala an taskutu nínú hadithi yìí gẹ́gẹ́ bí aṣáájú wa ni abu hurairah radiyallahu ta'ala anhu bó ti gbà wá látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa àwọn májẹ̀mú pàtàkì tó ipé tí ọba yọ kó ń bi yìgì yìgì náà ò lè so bóòlù anabi ti wá wí sallallahu alayhi wa sallam anabi ni la tunkahul ayyimu hatta tusta'mara al-ayyimu lédè Lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni ẹni ó ti lọ́kọ rí àbẹ́ni ó ti níyàwó rí tí ò wá ní mọ́ ìmọ̀ ọlọ́kọ rí ìyẹn obìnrin àbí ọkùnrin ó ti níyàwó rí àmọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò síyàwó lọ́dọ̀ rẹ̀ mọ́ àwọn tí máa fanu sẹ̀ríà bá ti mọ̀ imma talaq wa imma al-wafat ẹni tí ó ti lọ́kọ ìmọ̀ ọkọ rẹ̀ yọ̀ǹda rẹ̀ pẹ̀lú táǹpẹ̀ ní tọ̀láàkù táǹpẹ̀ ní ọkọ ọ̀lẹ̀ awil wafat àbí ọkọ rẹ̀ kú ó fi ìyàwó sí ayé àbíkọ́jẹ́ lọ́dọ̀ ọkùnrin náà ni ó ṣẹlẹ̀ sí. Si, gbogbo ẹni ọba ti níyàwó àbótí lọ́kọ tí ò ní ma òun ni à ń pè ní kíni àlàyémù ànábì sọ̀rọ̀ àmọ́ èyí tó kọ́ máa ń jù òun ni kí a máa ṣe ìtìláàfù ayémù fóbìnrin obìnrin ni wọ́n sábà máa pè ní àlàyémù òun ni irú tó ti ṣe pé ní ìran kan ìmọ̀ ọkùnrin ìmọ̀ obìnrin là máa lò fún àwọn lárúbáwò sábà ṣe ní dandan níta màtá fi ma ọkọ obìnrin àtọkùnrin ní tú àbí bí kápẹ́ yẹn ní halimu nísìn bọ́bájú obìnrin kọ́ kí lápè halimatu èyí tó bá ti wá ṣe pé ní obìnrin nìkan ní kú máa jẹ́ kọ́dà bí ọba sí tú mbẹ̀ náà ó ti yénú èdè lárúbáwá pé obìnrin ni òun ni ẹ̀lérí mbìkan tí wọ́n ní àyímátù àlàyémù náà ni wọn ó pè àtọkùnrin àtọbìnrin nígbà pé obìnrin là á tiẹ̀ máa lò fún ju bí wọn bá ti ní àlàyémù obìnrin tó ti lọ́kọ tí tí ò lọ́kọ ma nínú èdè Lárúbáwá náà àpẹẹrẹ eléyìí náà ni bóbìnrin bá lóyún kí ni wọn ń pè lédè Lárúbáwá alihamilu ẹgbẹ́ ọgbọ́n pé alihamila rí pé hamilatu kọ́ra bẹ́yẹn bá wí bẹ́ẹ̀ ọtún mọ̀ pé kò gbọ́ Lárúbáwá ni torí pé alihamilu ọkùnrin yìí lóyún tẹ́lẹ̀ mọ́ba ti ní alihamilu wọ́n ti mọ̀ pé kíni wọ́n ti mọ̀ pé obìnrin náà ní irú ẹ̀ ní alayimu obìnrin tí ó ti lọ́kọ tí ò lọ́kọ mọ́ anabi ní irú ẹ̀ ní bẹ́ẹ̀ látúnkáṣú hàtà tùtà àmàrọ̀ ẹnìkan gbọ́dọ̀ sóyí gí rẹ̀ àfi pẹ̀lú àṣẹ obìnrin náà tùtà àmàrọ̀ mìnà àmùrì òun ni ó sọ pé ẹ̀sùn yìí mi fún lágbájá irú obìnrin bẹ́ẹ̀ bàbá rẹ̀ ni ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n bàbá ni gbogbo ń ti ń jẹ́ fámílì àbí àti ilé ọkọ ni àti rí ẹnìkan tó jókòó tì kò sínú ṣẹ̀ríà o ẹ̀dá kan ọ̀rọ̀ ọlọ́run àti tànẹ́bùà Muhammad sallallahu alaihi wa sallam ní a bá ní bọ̀lá nẹ́bi ti wí hadithi yìí ti ń bẹ́ nù kíni al-Bukhari yu wa Muslim anabi ni la tunkahu ayyimu hatta tusta'maru ẹni ó bá ti lọ́kọ rí bóyá ká pè ní adélébọ̀ léde Yorùbá anabi la ifi irú rẹ̀ lọ́kọ àìsọ igi irú rẹ̀ hatta tusta'maru òun gan lọ́la sẹ pé ẹ̀sọ igi fún lamẹ́yìn. ولا تنكح البكر حتى تستأذن البكر اون داكجي الايم ẹrin bíi náà ìjọ ní bíkírátù àbí àhà kò nídìí torí pé bíkírù obìnrin náà ni wọ́n máa obìnrin tó jẹ́ bíi múndíá obìnrin tó ti bàlágà tí ò tí ì lọ ilé ọkọ òun là ń pè ní kíni àlùbíkírù ànábìlẹ̀ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ti tó ilé ọkọ lọ ó ti dàgbà àmọ́ kìí ṣe kó ti lọ ilé ọkọ kan rí látúnkàrò ẹ má so yìgì tiẹ̀ náà o hátà tó tá àzànà títí tẹ́ fi gbà yọ̀ǹda rẹ̀ ìyọ̀ǹda àṣẹ ìyàtọ̀ pọ̀ mbẹ́ nù sẹ̀ríà. àlàyémú hátà tó tá àmàrà tẹ́ fi gbàṣẹ rẹ̀ albikru hátà tó tá àzànà tẹ́ fi gbà ìyọ̀ǹda tiẹ̀. nínú àwọn ọ̀nà táwọn onímọ̀ fi ṣe yàtọ̀ láàrin al-isti'maru wal-istizan òun ni pé bọ́rọ̀ bá jẹ́ pé ẹnu yọ̀ǹda lásán ni ànábì yàn sallallahu alayhi ya rasulallah wọ́n ní wò jíṣẹ́ ọlọ́run wa kayfa idhnuha bó o nìyọ̀ǹda ọmọ tí kè lọ lé ọkọ àmọ́ ti tó lé ọkọ lọ ọmọ tó ti tó mú dí àbí ọmọge anabi ni kọ́lá antaskut kọ́lá bọ́bá ti dákẹ́ tẹ nítọ̀ àfa àlámẹ́yìn wọ́n wá tọrọ rẹ fún ó sì dákẹ́ tọ̀ sọ́tí ọlọ́run ọ̀dákẹ́ sọgbọ́n táwọn ọ̀dákẹ́ tí èsè paaro pé kò gbọ́ o torí àwọn afa máa sọ débẹ̀ bọ́bá yìí pé kò gbọ́ Yorùbá dáadáa tó yẹ pé Yorùbá ni ẹ̀yin ń sọ bóyá ọmọ Haúsá tí wọ́n bí sílẹ̀ Yorùbá ẹ wẹ ni tí ó tún máa ń tẹ̀ ń wí fún ní èdè rẹ̀ bọ́bá tẹ bá ti wá wà satisfied kí ọgbọ́n tí à ń wí ó sì dákẹ́ èyí ń ti tó ọyọ̀ ń dànù àmọ́ tó bá yẹ pé obìnrin tó ti lọ ilé ọkọ kan ní láyé fi ara yàtọ̀ láàrin tó sàmẹ́rù wọ̀ tó sàdán òun gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde obìnrin tí ó jẹ́ adélébọ̀ ara ń tà nẹ́bi fi lo tó sàmẹ́rà fóun tó lo tó sàdánù fún èyí tí ò ti lọ ilé ọkọ àwọn afa láwọn ọ̀nà tí wọ́n fi yàtọ̀ ni pé ọmọbìnrin ọmọge tí ì lọ ilé ọkọ bó bá ti dákẹ́ tí ó sọ̀rọ̀ ọtẹ lọ́rùn náà nù àmọ́ àní gbà yí ń bọ́ bá pé kí ni àdélébọ̀ ni àfi sọ ọ́ jáde pé ọtẹ̀ ń lọ́rùn ibi ilẹ̀ nìkọ̀ọ̀kan àtẹ̀mí àtẹ̀yìn káwá ya fọ́tò ti ń ṣẹlẹ̀ láwùjọ wáyà yìí àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam yìí à ń dojú rẹ̀ dé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí à ń ṣe nìkáàhùn wọn àwọn làǹdẹ́bí pè ní kíni bíkírù a tún wá gbé maikrofóònù bọ̀ wọ́n lẹ́nu ọ̀yà wí ṣé wọ́n ní túláàsì ní àbí ọtí ọlọ́run bọ́mọ yìí bá jọ́ mọ ní tìjú tọ́ rárá tún wí àgbọ́ o. ẹ dákun ẹ má jẹ́ ṣe ìtọ́ ni kó lò wá ọlọ́run anẹ́bùwà Muhammad sọ̀rọ̀ sọ́lẹ̀m òun lọ́lọ́run fẹ̀sìn rán gbogbo àwọn àṣà wọ̀nyí tá a bá wádìí rẹ̀ wàláyà ń kọ́ bí àwọn kan ni báwọn tí í ṣe tiwọn òun ní díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ níbi aṣọ wíwọ̀ níbi tí wọn ó tò kalẹ̀ gbogbo ẹ̀ làwọn náà ti ń dánwò lónìí àmì ìtọ́jú ẹ̀ burú lè yí bá wá rí àṣẹ anábùwà Muhammad sallallahu alaihi wasallam tá anábì yanjú ẹ̀ ká máa wá takò anábì ní ọmọ tí ẹ bá ti bí tọ́ à ń tàṣkùtà àmọ́ pé àgbọ́ dáadáa gbé máikrófóònù fún gbogbo eléyìí ẹ̀dá kan gbogbo àwa àfa àti àbáwọ̀ ọmọ kéwú tí àbá máa wà ń pò ká so yìgì ẹ má jẹ́ àgbàgbé ìlànà Muhammad sallallahu alaihi wa sallam èyí tó tiẹ̀ wá burú jù tẹ̀mí gan ti fojú gan ni rẹ̀ ó ní pé ẹlòmíì ò tún wá ní fi mọ lórí ẹgbẹ́ máikrófóònù bọ́ lẹ́nu tábà àmọ́kọ́tẹ́ ọlọ́run ọyẹ ké fájà wà fọwọ́ rẹ̀ bọ́ ọkọ rẹ̀ lójú àwa gan ti ń pèpè àwọn ọmọ yìí fún táwùjọ wa dì lónìí kò sí tìjú mọ́ ọmọ tó bá tún wá lẹ́kọ̀ọ́ láti lé títìjú ń bẹ lára ẹ̀ àfààní ọmọ bù ó sì ń ṣe báyìí ó sì ẹ dákun nìkáhù bá ń wí lẹ́nu ó ní kí ni àlá súnnàtì nàbí yìí sọlọ pé afẹ́sọ yìí lórí ìlànà ànábì ìlànà ànábì ni o sallallahu alayhi wa sallam ànábì ló ní ọmọ obìnrin tá a dá mọ́ wọn kò di bí báyé ti dà lónìí ìtìjú àdámọ́ obìnrin ni obìnrin tí ó bá ní ìtìjú ó di nǹkan míì ni òun làǹnábì fi ní bọ́ bá ti dákẹ́ àǹtẹ́sùkùtà ó ti tó àmọ́ kọ́tí ẹ̀ wá sọ bí ọba ti ẹ̀ dákẹ́ náà bí ọba lè sọ sórí microphone dandan kí ẹ wá lọ gbé àbí a máa wá pọ́ ní fún wa máa wá bí láwọn ọ̀rọ̀ tá a mọ̀ kọ́rọ̀ àṣà ni. ẹ dákun gbogbo eléyìí ọlọ́run ọ̀sà wa o ọlọ́run ọ̀sà wa sunna nabi lálàáfin so yìgì sunna tà nabi ni o sallallahu alayhi wa sallam. la tunkahul ayyimu hatta tusta'mara wala tunkahu al-bikru hatta tusta'zana. ibi láti rí i pé ládàá sàrà kí n wí báwọn ó lè má ẹlòmíì lè má gbọ́ mi yé àmọ́ ńlọrin là á ti ń sọ̀rọ̀ gbogbo ọmọ ńlọrin ọmọ tó máa ládàá sàrà ọdọọdọ Ọlọ́run ẹni tí ọba yé ìtumọ̀ rẹ̀ ni pé ẹlòmíì dájọ́ ìyàwó wọ́n ń wọ́n ìyàwó kọ̀tún la ìyàwó fi kọ̀ la kọ́dà òfin dijọ́ tí wọ́n mú ìyàwó lọ lálẹ́ ọmọ bí wọ́n mú un lọ. ṣe afẹ́ ṣetọ́lọ́hún ni sàrà la fẹ́ fi ṣe ẹ̀dá kan sunna anabi ni o sallallahu alayhi wa anabi ni ẹgbà yọ̀ǹda rẹ̀ o òun ni fi sunna ni abi daud nínú sunna ni abi daud hadith abi daud lọ́gbà wa ibnu abbas ló ṣe riwaya hadith náà radiyallahu anhuma ọmọbìnrin tó tó bí kírù báyìí tí bàbá rẹ̀ dánrú ẹ̀wò lójú ayé anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó sunkún lọ bá nẹ́bí bàbá àwọn jẹ́ òun pa ó fi òun fún ẹni tí òun ọ̀fẹ́ràn ẹ̀lẹ́ ìfẹ́ àtọ̀dọ̀ ọlọ́run ni a kò gbọ́dọ̀ mẹ́fẹ́ràn rẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́dà bó ní gbogbo ní téèyàn bá ní ó lè mọ́ wù ọmọbìnrin yìí lọ bá nẹ́bí pé ọmọ kọ́dà kìí ṣe ẹni ó jìnnà ibùnà amíhun náà ni kọ́sìnhun ni ẹni tí wọ́n fi hùn fún àmọ́kọ̀tẹ́hun lọ́rùn wọn ò béèrè gbówù wọn àbí òun kí lànàbì ṣe sallallahu alayhi wa sallam ànàbì ní yìgì náà so ànàbì nírú yìgì ni kò sí kò so hatta tusta'zana ọmọ dáadáa nígbà tá wá wí báyìí tán fún rẹ̀ lọ́wọ́ sọ pé ya Rasulullah o ti wá tẹ̀wọ̀n lọ́rùn báyìí nítorí òun fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yìí kí gbogbo bàbá ọmọ pé àìjọ ọmọbìnrin ń pa pàtàkì jùlọ ọmọ tó ti dọ́tún yàtọ̀ ọmọ sósì ọmọ tí bíkírù ọmọge ọmọ múndíá kákan wàá di lọ́wọ́ di lẹ́sẹ̀ kọ́dà ẹlòmíì gbígbà tí wọ́n ń fi áńkọ́ọ̀fù gbọ́ ọmọ lọ gbogbo eléyẹ̀dá kan á sì náà là ń ṣe wàláì kọ́ bá mu o bàbá la fẹ́ afẹ́ ṣètò ọlọ́run àti ta nẹ́bí ìlànà nẹ́bí ni o sallallahu alaihi wasallam eléyìí ni ọ wàá di táwọn mi ọmọ wa sọ sọkúsọ nípa ìsìláàmù pé bí ìsìláàmù ti ni wọ́n máa lo bẹ́ẹ̀ nu ìsìláàmù ò ń bẹ́ẹ̀ o ẹ̀rí ni o ẹ̀rí tó fẹsẹ̀ rin lẹ̀ nínú hadith anabu muhammad sallallahu alaihi wasallam. ìmọ̀ mẹ́dàá sí xaarẹ̀ àmọ́ nínú tá a máa gbọ́ kọ́dà kìí ṣe ńlẹ̀ yorùbá nìkan lọ́dọ̀ àwọn haúsá náà ó ní pé bóyá hadith anabi kan là sì gbọ́ wáyé ń pa rẹ̀ wọ́n ní bí tá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ti ní idha mata ibnu adam inqata'a amaluhu illa min salasati ọlọ́run ní bọ́mọ anabi adam abá ti kú gbogbo sẹ́ẹ̀rẹ̀ ti ń ṣe odò ibi ó ṣe é mọ náà ni ọmọ ni ọgbà lẹ́sàn mọ́ àmọ́ àwọn sẹ́mẹ́ta kan bẹ tí ó máa kọ̀ntínú lẹ́yìn rẹ̀ ládàá rẹ̀ yóò tún máa lọ bá ànábì wa dápọ̀ àwọn sẹ́mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú wọn ní kíni sọdakọtún jàríyàtún èyí tà ànábì wínú o sọdakọtún níbi lárúbáwá wa lédè bẹ́ẹ̀yàn bá wá ní sọdakọtù jàríyàtún wọn làwọn kan ké bẹ́ẹ̀ ọwọ́ àdá ìtumọ̀ nìrú lédè lárúbáwá sẹ́rí èyí tí wọ́n ń wọ́ ni bí wọ́n bá fi dó mbà sílẹ̀ yẹn bá ṣe sì sọ́ di ó ti di nǹkan míì òun là á fi ń ké pé kì í ṣàṣejù ní kí wọ́n pé jẹ́ ọdún lẹ́nu rẹ̀ bọ́ bá ń kírun torí pé nǹkan míì lọ́ọ́ máa wí ọ̀tọ̀ lèyí tí tọ́lọ̀ ń wí ẹwọ sọdá kọ tún jàrí yà tún bá nàbì wí nù sọlọ sọlọ kí ni tó máa rẹ̀ hmm? sàárà tí èèyàn ó fi lọ́lẹ̀ tí ọmọ wa lọ kìí ṣe sàárà tẹ́nìkan jẹ tán lẹ́ẹ̀kan náà èsè bí àwọn sàárà tó gbajúmọ̀ lọ́dọ̀ wa bíi ẹgbàmọ̀là lọ mọ́sálásí èyí náà sàárà ni o àmọ́ èyí tó dá lè tí wọn ò ní jẹ tán lẹ́ẹ̀kan náà anabi ní sọ́dá kọ̀ tún járíyà tún akéèyàn ah, owó bọ́bá yìí kó wá mọ̀lá ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ márùn-ún ni ẹ́ kéèyàn gbẹ́ kànga gbogbo bí wọ́n bá ti mú mi nì ila yawmil qiyamah sadaqatun níta nàbí ni a ti fáwọn òkú wa nù o sallallahu alaihi wasallam ànábì làwọn yìí ni ó kú sàrà àti ọmọ ẹsẹ kínní tí ọmọ lọ gbére bí wọ́n lágbára ju kànga lọ ọkọ mọ́sálásí ọkọ lè kéwú ọkọ lè kalẹ̀ pé owó tí wọ́n bá kọ́dà yẹn lè kọ́ ṣọ́ọ̀bù kó owó tí wọ́n bá ń gbà ń bẹ́ẹ̀ ẹni wọ́n máa fi sanwó o nǹkan báyìí sí mọ́sálásí wọ́n máa fi sanwó nǹkan báyìí sí lè kéwú gbogbo yìí wọn ò ní dúró yóò máa lọ ní ìlà masha Allah bẹ́ẹ̀ yẹn bá wá ní sọ́dákọ́tù jàríyàtín èyí ni wàá túmọ̀ pé ìfi ọmọ múndíá ṣe sàrà torí járíyà lédè lárúbáwá ọmọbìnrin ní ń jẹ́ wọ́n ní àwọn kan wá gbọ́ yí pé ànábì náà ní sọ́dákọ́tù jàrí àti ń fi ọmọ múndíá ṣe bọ́bá yìí pé bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ kọ́dà eléyìí ń bẹ lọ́dọ̀ àwọn haúsá náà lọ́dọ̀ àwọn haúsá lè méje gbọ́ bí àwọn kan máa tú báyìí lọ́dọ̀ àwọn èyí tà nẹ́bi wí tíra tí wọn bá wọ́ kéèyàn lọ bá àwọn àfa àwọn àfa wa tí wọ́n máa tẹ̀kùn tẹ̀dù èdè lárúbáwá wọ́n ń bẹ ń lu iná wọ́n ń bẹ ń gbogbo òlu pé ẹ̀dá kan ìwọ là nẹ́bi wí tún lówí àbí tín gbẹdẹ Lárúbáwá ti rí nu tún yàtọ̀ fún tẹni ẹ mọ̀ pé lédè ìbò kò sí ha kò sí hu kò sí kò sí tún kò sí tún gbogbo ẹ̀ ń bẹ́ nu Lárúbáwá o sọdakọ tún jàríyà tún gédégbé lọ́yàtọ̀ sí sọdakọ tún jàríyà tún ẹ̀rí kí lọ́ọ́ jọra àwọn nu méjèèjì aha àmọ́ èyí tí ọkàn àwájú ń bì ní níta nàbí wí sallallahu alaihi wasallam la tunkahul bikru hatta tusta'zan àyè fi ọmọ obìnrin tó ti mọ̀ tún sósì múndíà ọmọ ọmọ tó tó lé ọkọ lọ ẹnikẹ́ jẹ́ ń pa pé ẹni tó fẹ́ nìyí kọ́dà kí ọmọ wa pé bọ́ọ̀ bá sì ṣe ń kọ́ ọlọ́mọ gbogbo yìí wọn ò sínú ṣẹ̀ríà ìsìlámù ẹ̀dá kò sínú ṣẹ̀ríà ìsìlámù o torí ọ̀pọ̀lọpọ̀ ń tà ń gbọ́ tá a fi ń sọ tìkara tìkara báyìí ọmọ mi ń lọ parẹ́ pé wọ́n bá gbé tí wọ́n fi hùn ṣe náà nù ọmọ mi ń kónu kànga kí ló dé ní tọ́lọ́wọ́n ọbẹ̀ yẹn téèyàn ó tún jìyà sí lọ́dọ̀ ọlọ́run torí náà ẹ dákun ara ń tí ń gbàtà mẹ́nu bọ̀rọ̀ afọmọbìnrin ṣe sàárà gbogbo sàrà téèyàn bá fi ọmọbìnrin ṣe kò gbọ́dọ̀ dí máàrí rẹ̀ lọ́wọ́ kò gbọ́dọ̀ dí kíni lọ́wọ́ sàdáàkì rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ta ló lè kóhun bóyá ń sọdáàkì ọmọbìnrin nìkan fún rẹ̀ torí náà bẹ́ẹ̀ yẹn bá torí ẹlòmíì ó tún ní agbọ́ ìsìlámù yé débẹ̀ náà àwọn òbéèrè nǹkankan lọ́wọ́ yín o ẹ béèrè nǹkankan àmọ́ sàdáàkì tọmọ ìyọlọ́run ti béèrè fún un ọkọ ìwọ ọkọ tó bá máa ń tó ń ṣe bọba délé wa péyàwó rẹ pé mo ti gbọ́n táwọn dáàdi wí àmì wọ́n gbà kó fi dẹ̀ tọ́ fún mi nínú lànà tọlọ́hún àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam irú eléyìí náà là á ti máa pé gbogbo àwọn nǹkan kan bẹ tí ò fariwo àwa là á máa sọ dariwo irú èyí tá a wí bó ti rọrùn tó yìí níbi wọn ti wí nílé àná léyàwó ni broda mi ò ti wá sọ díjà lágídí pé àfikún wọn san sọ̀dá ẹ̀ tẹ́lẹ̀ sọ pé ẹ̀bùn ní gbogbo nǹkan ló ní ọlẹ́kọ̀ọ́ ẹ bá wí tí wọn nu ìyàwó rẹ ló ní sọ̀dáàkù ọ̀sàlàyé fún bọ̀ délé kìí ṣe dandan ni kọ́ gba sọ̀dáàkù ńjọ tó délé gan ó lè gbà lẹ́yìn ọdún kan ó lè gbà lẹ́yìn ọdún mẹ́wàá bàbá tẹ lọ́rùn bẹ́ẹ̀ pé àwọn bí wọ́n ti bó ti yé wọn mọ ni wọ́n wí wọn o àmọ́ kò rí bẹ́ẹ̀ ẹ̀ eh, ntọ́ bá gbà kọ́ra bí n bá tí ì ní nísìnyí ẹ̀ ń kọ́ kalẹ̀ mo jọ ń gbèsè rẹ̀ ni ọ̀tán èyí wọn ò ní kọ tá a wà á da mọ̀lẹ́bí rú tá a wà á sọ di ariwo pé a ti wí náà irú àwọn ọmọ tọ́lọ́ ọ̀fẹ́ yìí ẹjá wa náà mọ̀ mọ̀ bàbá lo ìlànà ọlọ́run àti tànàbọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́lẹ̀m ẹjá lo pẹ̀lú bá nàbì náà ti kọ́ wa sọ̀lọ̀ lọ́sọ̀ àwọn tí ọba yẹ ọ́ fariwo ká má sọ̀ dariwo torí hadith yìí bó ti kéré mọ̀ yìí àwọn ẹ̀kọ́ pọ̀ mbẹ̀ púpọ̀ àsìgbọ́sẹ̀ pọ̀ mbẹ̀ hadith yìí kánrin òun là fi mú lọ́kọ̀ọ̀kan yìí nínú àwọn àsìgbọ́tọ̀rọ̀ mọ́ hadith yìí ẹlòmíín fi adélébọ̀ lọ́kọ nísìn láì mọ̀ sí àwọn òbí rẹ̀ gbégilódé ànábìlà wọn ni wọ́n láṣẹ àti fira wọn lọ́kọ̀ọ́ pé nítorí ká nàbì ní kíni hàtà tù sàmàrà tọ ńgbà tá nàbì ní hàtà tù sàmàrà ta ni ó yà sàmìrù lédè Lárúbáwá ẹ ìsàmàrà yà sàmìrù ńgbà tí a bá tù sàmàrà òun ẹnìkan ni mù sàmìrù ẹnìkan ni ó pè é sọtí ọlọ́run tí mo fẹ́ fi ọ ṣe wàlíyù rẹ̀ náà ẹ má jẹ́ a ọlọ́run àti tànàbì gbọ́ ọ̀rọ̀ yìí tiẹ̀ clear púpọ̀ nù alukur'an karim bẹ́ẹ̀ yẹn bá ka suratul baqara olùwọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim olùwà ní wa idha tallaqtumun nisaa fabalagna ajalahunna fala ta'dhuluhunna ayyamkihna azwajahunna wa idha tallaqtumun nisaa. aláyímùnú o àwọn obìnrin tẹ́ ẹ bá ti kọ̀ tọkọ wọn kọ̀ wọ́n fabalagna ajalahunna ìdá àwọn ẹ̀dí ó pé o ńgbà obìnrin bá wá parí ìdá rẹ̀ tọkọ yóò sì gbà padà láàrin ìdá yìí kí ló ni òun là ń pè ní tọ̀lá fún báyìí bírò ọkọ yóò bá padà fẹ́ ọ̀sán sàdáàkì mi o wọn ó so yìgì mi o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ara àwọn àtìgbọ́tọ̀ ọ̀rọ̀ mọ́ hadith yìí nù ẹ dákun gbogbo àwọn tọ́lọ̀mbá ni wọ́n máa dá sọ̀rọ̀ lọ́kọ láyà ìjà ń bẹ láàrin wọn àfẹ́ parí rẹ̀ ẹ láǹfààní kọjá ayé ìgbà tí ṣe àfún yín àmọ́ ẹ àrọ̀ ń kò lè ṣe sọ nísìnyí ó di náà alájí bá wálé léyà. bí àwọn alájì bá ń wálé iléyà tí ìjà ti kọjá lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kàn sọ sórí atẹ́gùn ni o kìí ṣe ìyàwó rẹ̀ mọ́ lọkùnrin tó bá ti pronounce ipò òun yọ̀ǹda obìnrin òun ti kọ́ ìdà tọ́lọ̀ ń fún un pé ó lè gbà á padà láàrin ìgbà ni òun ní kíni sàlásàtà kúrú haibọ̀ mẹ́ta àbí mara mẹ́ta ọ̀kan gbogbo ò oṣù mẹ́ta lọ gbogbo yín àwọn alájẹ ọwọ àparí rẹ àfi kí àwọn baba akíní ọsọ sí ẹgbìyànjú kọjẹ láàrin ìgbà tọlọ ńlá kalẹ̀ yìí torí pé bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìdà yìí ọkọ ọkọ lẹtọ sóbìnrin yìí mọ òun làwọn afáà máa ní fàwùwà xaatibu minal khutta ọ̀kan nù àwọn tó fẹ́ fẹ́ yàwó lòun náà dá bẹ́ẹ̀ lómi bá bá fásitì jù lọ o lè fẹ́ yàwó ni sẹ̀rí ò ní priority kan pé ebíyàwó oh, rẹ̀ ní tẹ́lẹ̀ rárá o ebíyàwó rẹ̀ ní tẹ́lẹ̀ òun nìgbà ń dà ẹnìkan ọ̀gbọ́dọ̀ bó wọn fi obìnrin náà ẹni ó bá kọ ìyàwó rẹ̀ ẹ̀dà rẹ̀ ti ń lọ bí oṣù mẹ́ta ni ìgbà òun nìkan lọ́lọ́run fún un láàyè pé ìwọ nìkan náà ló tún lè fẹ́ padà ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá fẹ́ gbà wọn àmọ́ bó bá ti wò ó ràn tó bá ti kọjá ìdà yìí fọwọ́ khatibun min al-khuttab nínú àwọn tó fẹ́ fẹ́ yàwó lòun náà wà kọ́dọ̀ obìnrin yìí náà lẹ́tọ́ àti pé èmi ò fẹ́ wọ́n mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́tọ́ àti pé ìwọ kún kọ́ mọ́ ẹ gbogbo àwọn eléyìí ẹjẹ́ á máa fi èsì o àwọn kẹ́kínkìnkín tó yẹ pé ní èèyàn máa wá ẹlòmíín ẹnìkan sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ ní lọ́kọ tí wọ́n jọ ń gbé tí wọ́n lẹ́tọ̀ọ́ ara wọn mọ́ nítorí so wọ́n pọ̀ ti já nínú sẹ̀rí àtọ̀lọ́n àmọ́ àtàwọn òkú ẹlòmíín ti ń bẹ́ ń gbé pé nǹkan kan ọ̀tí ẹ̀kú so wọ́n pọ̀ tẹ́lẹ̀ náà kò sí kò sí nìkaahù tí sẹ̀rí àfaramẹ́tẹ́lẹ̀ náà ọlọ́nkọ́sọ àmàlà wa o nípa báyìí àwọn ọ̀rọ̀ àwọn àà. ahkam fiqhiyya tọrọ ma hadithi ọpọlọ jara ẹnu ilé ìtọ́lọ́mba ní ká lè mẹ́nu èyí tó bá kú ẹ̀dá fún ẹja tó àwọn àfa lọ àwọn àfa súnà wọn ṣàlàyé rẹ fún wa dáa kí èèyàn ọjọ́ máa gbé lọ́kọ ara yín ò sí ń bẹ̀ mọ́ nípa báyìí èyí tá a sọ débì ni pé kódà bóbìnrin bá jáde lébọ̀ nítorí àyà Kùránì ní fala ta'buluhunna an yankihna azwajahunna olúwa nígbà tí ìdá wọn bá ti pé fala ta'buluhunna ẹ má kọ̀ fún wọn bí wọn bá tún láwọn fẹ́ padà sọ́dọ̀ ọkọ wọn tàkọ́kọ́ ẹ dákun bóbìnrin bá lẹtọ àti wọ rẹ lọ bí ó wù torí kó ti lọ́kọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹni ó ti lọ́kọ ní Kùránì wí inú àyà yìí o ǹjọ́ ní ìdí kọ́lọ́hún tó máa àpíìlì sáwọn kan pé ẹ má kọ̀ fún wọn o òun ni alimami ibn hajar rahimahullah ó ní kò sí àyà tí ó clear tó báyìí ń pọ ọ̀rọ̀ pé wàlíyù dandan ni bóbìnrin ọba lọ́kọ kódà bó jẹ́ kó ti lọ ilé ọkọ kan rí yorùbá alukurani ní fàlà ta'buluhunna an yankihna azwajahunna idha taradaw bainahum èyí tó tún wá túmọ̀ rẹ̀ tọ́tí ẹ̀ fi hàn gbọ́nrẹ́ gẹ́dẹ́n àwọn àfáàn pé kíníkan ní asbabu nuzul béèyàn bá tiẹ̀ sí àyà ké kọ́ wá béèrè pé kí ló ṣẹlẹ̀ táyà yìí fi sọ̀kalẹ̀ ẹ mọ̀ pé yẹn lè sọ̀rọ̀ gbọ́ngbà mí ńgbà tó bá dín de pé ìpele kíní ìpele kejì àrọ́bá ẹlòmíì lè sí wíńgbà tí ó fi transfer rẹ̀ sí sí wọ́ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mọ bó ni wọ́n ti wí gan béèrè pé kí ló ṣẹlẹ̀ gan tí wọ́n fi wí tí wọ́n wí hùn torí pé ọ̀rọ̀ mi ń bẹ tó yẹ pé ní ọ̀tọ̀ ní bọ́lọ́rọ̀ ti sọ ọ́ àmọ́ ńgbà tẹ́ni ni ọba fi gbé dọ́dọ̀ tiẹ̀ ọ ti sọ di bá mi bẹ́ẹ̀ yẹn bá wá mọ kí ló ṣẹlẹ̀ tó fi sọ̀rọ̀ yìí èèyàn wàá gbọ́ ìgbà ìtọ́gbà lérò kọ́ ọ̀hún ibi ń tọ́ ló ṣẹlẹ̀ ní tí òun làwọn àfáà an-nuzul pé àyà kọ̀ọ̀kan kí ló ṣẹlẹ̀ ńjọ́ tó sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wo sábàbù nùzúlù àyà yìí ó kílíà rẹ̀ púpọ̀ ọ̀kan nù àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní Ma'qil ibn Yasar radiyallahu anhu Ma'qil ibn Yasar òun lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí gan-an ibn Yasar ọ̀làbúrò kan tó jóbìnrin òun náà ló sì ṣètò tó fi fún ọkọ tọfẹ èdè àìyedè wá ṣẹlẹ̀ láàrin àbúrò rẹ̀ àti ọkọ rẹ̀ ọkọ yìí kọ̀ tọ̀lákọ̀ ha ọkọ̀ mákèlì wa nírètí pé ní a obìnrin ó múnú bí ọkọ rẹ̀ nu sẹ̀rí a sì ti wò ó pé rúri ọmọ ṣẹlẹ̀ lọ́lọ́run fífa ayé kíni kalẹ̀ ló fi fi kalẹ̀ pé ńgbà tí ojú rẹ̀ bá wálẹ̀ láàrin oṣù mẹ́ta yìí òun lọ́lọ́run fi ní kọ́dọ̀ obìnrin ọmọ fọ́kọ rẹ̀ ọkọ tó ti kọ́ nígbà tó bá sì wà nù ìdá rẹ̀ bọ́yọ́ lọ́run àpé kó tó wù ú. arákùnrin yìí ni wọ́n ń wo àbúrò ya máa ń ràn àsìkò ìdá ti kọjá ta lọ́fẹ̀ tó ma mẹ́ta àbí ìmara mẹ́ta lọ́rọ̀ àwọn onímọ̀. kọjá lọ́sẹ̀sẹ̀ wa ní alákùn ah, fẹ́ fẹ́ yahoo òun yí padà níta fi gbọ́ àyà yé nu o kọ̀ wá lọ báyàwó rẹ̀ pé sọ ma bọ̀ pé torí wọ́lọ́ làṣẹ àti fira rẹ̀ lọ́kọ́ bẹ́ẹ̀ lómi ti ń wí lónìí tí ọba lánà ọlọ́run àti tànàbì mu sallallahu alaihi wasallam máa pèlú yìí náà lọ́lọ́ọ̀ba pé sọ́ọ̀jẹ̀ kí n tún fẹ́ àbúrò rẹ̀ máa pèlú bá yarí wọ́n ní máa pèlú wa ní. Ni زوجتك وأفرشتك وأكرمتك ثم طلقتها حتى انقضت عدتها فتأتي تخطبها لن ترجع إليك أبدا مفوياو مكمولي مكيوليا بما قال ناس كافونو زوجتك أفرشتك أكرمتك ọwọ́ akọ̀kalẹ̀ o tún wá ń wòran yín dà rẹ̀ fi tán ọwọ́ adé nísìnyí o ní ọ̀fẹ́ fẹ́yàwó kò ní padà sọ́dọ̀ rẹ̀ mọ́ láyé mákìlì ò ní sọlé tí ọba mọ̀ fún òun ní ọfọ́rìtì kọ́ padà àbí kọ́ mọ́ padà arákùnrin yìí sọ hábí ànábì lòun náà kò ní wulẹ̀ wá báyé mákìlì bọ́bá mọ̀ pé kò sáṣẹ lọ́wọ́ rẹ̀ kíyàwó wọn padà àbí kọ́ mọ́ padà èyí wá pín gbogbo ẹ̀ ní àyà tó wá sọ̀kalẹ̀ ngbàtà anabi wa gbọ́ sallallahu alaihi wasallam máa kélu ní bọ́tìrínù kò ní padà sọ́dọ̀ rẹ̀ mọ́ kọ̀mọ́yì rẹ̀ yorùbá wa náà ti máa wí ní ilẹ̀ yorùbá kọ̀mọ́yì ọmọ wa àyà wa dé pé ah, a fàlà ta'buduhunna àyà kìhìnà azwajahunna ẹ má kọ̀ fún wọn o idha taradaw bainahum bọ́ba ìpinnu wọn ti yọ síra wọn ẹgbà wọn láyè kí wọn tún fẹ́ ara wọn tí ń túmọ̀ pé làbúdà mìnàlùwàlì àtobìnrin ó ti lọ́kọ rí ni kò tí ì lọ́kọ rí ni obìnrin èéfi rẹ̀ lọ́kọ o àfi kó nékéne ẹni tí ó dùn ó fún onídò wàlíyù ìmọ̀ bàbá rẹ̀ ni ìmọ̀ kọ́dà bóbìnrin bá lọ́mọ tó ti dàgbà lọ́kùnrin ìmọ̀ ẹ̀gbọ́n rẹ̀ rú ti máa kílù yìí ìmọ̀ àbúrò rẹ̀ tóun náà ti dàgbà ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n nǹkan wọn lè jẹ́ máa wàlíyù fún àmọ́ ká má gbàgbé bá a ti wí pẹ̀lú ètò ni o ẹni ọlọ́run fi sípò karùn-ún kọ́mọ ìpò ní ọwà bọ́ wájú onípò kínní pé ìwọ́ bímọ ní dákun à òun ni ọlọ́run kọ́ tó bàbá ọmọ ọlọ́kọ́ lẹ̀ tọ́ ẹ̀fẹ́ fi ọmọ rẹ̀ òun ló lè wá pé òun fúnra ẹ lọ bá ẹ̀gbọ́n òun báyìí àbí ẹ lọ bá bàbá àwọn kọ́dà bí bàbá tiẹ̀ gan bá ń bẹ láyé tí ọmọ jẹ́ kí ni bàbá bàbá ọmọ obìnrin òun lọ́lẹ̀ tọ́ o àfi bọ́ bá fún bàbá rẹ̀ lókù. kọ́dà ó sì lè ṣẹlẹ̀ pé kọ́ wá wò pé ní ọ̀rẹ́ ẹ̀hún kan lòun lòun fọkàn tán púpọ̀ òun ò gbélé àmọ́ ọ̀rẹ́ ẹ̀hún yìí ń bẹ ńlé ẹ má wàá jẹ́ ń bẹ fámìlì wa ni àà bàbá tó lè tọ́ ó lè yànyàn pé wàkílù mi ni ọ́ wọ́n ní ọkọ máa mi lọ́kọ ọkọ tó bá wà ìwọ ni ó wò ó wò pé ọ̀dà àbí ọ̀dà mo sì yọ̀ǹda fún ọ fi lọ́kọ bírú ẹ bá ṣẹlẹ̀ kọ́dà yọ wá kí bàbá bàbá ó tó dé ọkàn òun kíkẹ́ ni kó tó kan ta eléyìí ni kẹ́dá fún ẹja ká fi sínú sẹ̀ríà àmọ́ gbogbo bó ti lè wọ́ jẹ́ obìnrin ọ̀gbọ́dọ̀ fún gbogbo ń tá a wí yìí gbogbo àwọn àwùlíyà wù yìí kọ́ wa lọ fi rẹ̀ kọ́fà rẹ̀ lọ ọ̀dọ̀ ọkọ fún rẹ̀ obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ nínú hadithi ìyá ńlá wa aisha radiyallahu anha ìyá ńlá wa aisha gba hadithi wa lọ́dọ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam olóbìnrin tó bá fi rẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ fanikahuha baatilun fanikahuha baatilun fanikahuha ẹ̀mẹ́ta lọ́la nẹ́bi wí sallallahu alaihi wasallam pé igi ní bàjẹ́ igi ní bàjẹ́ igi yẹn bàjẹ́ o eléyìí náà ń bẹ nú àwọn àsìgbọ́ tọrọ má hadithu hatta tustamar aw hatta tustazan hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ẹlẹ́kùn ká tó kan ìbéèrè lillahi ما أعطى وله ما أخذ akhadh لله inna إليه wa inna ilayhi raji'un gbogbo wa ọ̀dọ̀ ọlọ́run ni àti wa kò sí èméjì pọ́dọ̀ ọlọ́run ni a padà sí olùwọ́ba ló ní tí ó bá fún yàn òun náà ló sì lẹ́tọ̀ọ́ àti gba ntọ́ba fún yàn ńgbà bá wù ọmọ ìyá wa. òun náà jẹ́ kan nù àwọn tí máa jókòó báyìí náà nígbà òfin wà ń lọrin medical doctor ni bọ̀tíṣẹ́ ti gbé lọ ilẹ̀ haúsá ọmọ yàrá dr nurudeen owólabí uh, ọjọ́ ló ń pè lánàá uh, àtòun àtìyàwó rẹ̀ mo mọ̀ pé ìyàwó rẹ̀ náà máa ń jókòó ń bì uh, ẹ̀dá kan níta fi sọ eléyìí ni pé kóńkálukú wọ́n bá wa ṣàdúrà fún un èèyàn dáadáa la máa sí ọlọ́nkọ́mọ́sá gbà ní èèyàn dáadáa lọ́dọ̀ tiẹ̀ náà ó ní accident lánàá lọ́nà Sokoto ajali ọlọ́run á ní ajali tó ọlọ́nkọ́mọ́sá bá wa kẹ́ the Qur'an medical doctor ni ó sì tún hal Qur'an al-Karim sórí bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ náà ọlọ́nkọ́ wa bá wa mú ìyàwó rẹ̀ náà dúró ọlọ́nkọ́ bá wa rọ ní ojú àti àwọn mọ̀lẹ́bí ti dr nurudin náà àtàwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ náà olùwàkọ́bá wa rọ́ gbogbo wọn lójú ọlọ́nkọ́bá wa kẹ́ nurudin ọlọ́nkọ́sẹ́ lọ́mọ àjẹ́nà gbogbo díà dáadáa dáadáa tó gbáyé ṣe àtẹ̀yítàwá má àtẹ̀yítàwá ọmọ ọlọ́nkọ́ fi san lẹ́sàn gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tọ́mọ ènìyàn ò lè ṣe kí ọmọ ènìyàn ó kùdìẹ̀ síbi kan olùwàmọ́sàbáwa mójúkò fún ọlọ́mọsàbáwa foríjìn ọlọ́mọsàbáwa foríjìn kọlọ́nkọ́ wa bá wa ṣẹ́rù rẹ̀ ma ọmọ yìí kéré ni tó sì múra sẹ́sìn púpọ̀ gbòyún náà ni ó ń jẹ́ bí ìtutù ojú fún wa alágbára bọ́lọ́mbà ti lásìkò tó ọlọ́nkọ́jọ́ yóò jìnà síra wọn làdúrà dáǹsì àmọ́ ẹni tá a bá rí i pé ní ah, eléyìí ti nǹkan síwájú tí ó lọ bá lọ́dọ̀ ọlọ́run inú tí ó tún máa wá bínú wa ti ń bàjẹ́ tó yóò tún wá fi wá lọ́kàn balẹ̀ kọ́lọ́nkọ́ mọ́sàájọ́ rẹ̀ orí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ìyàwó tó fi ilẹ̀ àti gbogbo àwọn tó fi ilẹ̀ ní mọ̀lẹ́bí rẹ̀ ọlọ́nkọ́ mọ́sàbà ọ̀rọ̀ wọn lójú ọlọ́nkọ́ wa ṣe àdápadà oore tí ó pọ̀ nídùnnú tí ó tètè mú wọn gbàgbé àdánù tí ó اللهم اغفر له وارحمه وثبته بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين sọ̀rọ̀ kí ẹ ṣe lọ́gbà ìdáláwọ̀ tó yẹ pé kéèyàn fẹ́. ohun tí hadith ń wí ẹ jẹ́ ká gbọ́ yé dáadáa o àfáà ní ǹjọ́ wà nù ìgbà yọ̀ǹda ni kéèyàn sọ fóbìnrin pé mo fẹ́ fi ọ pé ṣé ọgbà yọ̀ǹda náà nù ìyọ̀ǹda tí ọlọ́run ní àgbà tọ́lọ́run wí ń bí atánẹ́bí wí ń bí yìí ta ni ọgbà yọ̀ǹda òun ni bàbá tó bí ọmọ abẹ́ni tó wà ń pò bàbá torúpò ń àwa ní lọ́dọ̀ wa yàn yín ló ti dàrú o tó ipá wa là ń lọ wí fọmọ pé mo fẹ́ fi ọ èyí tó wà ní lànà ni pé àwọn òbí rẹ ni wọ́n sọ pé lámọ yín fẹ́ fi ọ àwọn ní kí wọ́n wá gba yọ̀ǹda yọ̀ǹda tí sẹ̀rí à ń wí ń bì yìí òun ni yọ̀ǹda tó bí ọ wà á gbà lọ́wọ́ ọmọ rẹ̀ ìmọ̀ bàbá ni àbẹ́ni ọ wà nípò bàbá pé àwọn lámọ yín wá tọrọ rẹ̀ ṣé ọtí ọlọ́run kì í fi ọ fún ẹni báyìí ìtumọ̀ tòstádánù bẹ́ẹ̀ náà ni tòstáàmà náà. sàmà àlekún ṣọlá tí èèyàn tí wọ́n bá déyàn bá fẹ́ obìnrin tí wọ́n ti lè déyàn ti mọ̀ wọ́n ní ilé bàbá àti ìyá tó náà ti mọ̀ ilé tó tó náà ti mọ̀ tí ní ilé èèyàn so tí wo obìnrin tó wájọ pé bóyá ọmọ òun wà nílé ẹ̀kọ́ tí ọkùnrin náà sì wà nílé ẹ̀kọ́ tó náà wá ṣe pé káwọn ṣe súnà ti ànábi pé àwọn fẹ́ so yìgì kalẹ̀ pé táwọn bá so yìgì kalẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ ìyàwó ọkọ náà mọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ tọkùnrin wọn tí obìnrin wá lè bọ́yọ́ lè ṣèṣì lóyún fún ẹlòmíì tó ìgbà tó wá lè ṣèṣì lóyún fún ẹlòmíì pé ọmọ òun ṣé ọkùnrin tó lè tó ọkùnrin lè gba ọmọ náà àbí ọkùnrin ló fi dọmọ ṣé lè gbowó sọdá kíyàn lọ́wọ́ ala kulli hal eh, ní ìmọ̀ràn lákọ̀ ti síwájú irú ẹni báyìí kí ọmọ fìrò eléyìí ṣe ìyàwó mọ́ eh, obìnrin tí àwọn kan ti wá yọjú sáwọn òbí rẹ̀ páwọn ọ̀fẹ́ tó tún wá lọ lóyún fún ẹlòmíì eh, kọ̀sọ́mọ gidi kan tí máa ṣerú bẹ́ẹ̀ ìmọ̀ràn ni pé bàbá yìí pé náà àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn ni lọkùnrin yìí kọ́ tiẹ̀ sí síwájú irú ọmọbìnrin yìí náà ọlọ́run ó yóò fọ̀nà má yóò jóun náà rọkọ̀ tí yóò fi lè jókòó mbì àmọ́ irú eléyìí ó burú púpọ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì wa ni pé ọ̀rọ̀ ọmọ àkìlọ̀ kan ẹni tí wọn ò tí yìí pẹ̀lú ọmọ tí ọmọ àlè tó bí fẹ́ lómi kò sí ń tọ́ kàn bẹ́ẹ̀ kìlọ̀ kan jẹ́ mbẹ́ẹ̀ tí báyà yọ gba ọmọ àbí kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú rẹ̀ torí kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣe ìyàwó rẹ̀ wọn èso igi wọn ọ̀rọ̀ bó ti jẹ́ nìyẹn náà. ó bèrè sọ̀dà kí pé ṣé ìwọ̀n àgbà padà. naam. ó bèrè sọ̀dà kí pé ṣé ó lè gbà sọ̀dà kí ẹ̀ka ó ti kún sọ̀dà kí. ṣé wọ́n ti ṣe nìkáàbù láàánú. òkè sọ̀dá àti ala kulli hal eh, obìnrin tí ọba epo ti ní igi lórí tọ́wá lọ lóyún fún ẹlòmíì ìdájọ́ ṣẹ̀ríà lórí irú obìnrin bẹ́ẹ̀ àmọ́ òun zìnà ni ẹni ọba sì ṣe zìnà lẹ́yìn tó ti lọ́kọ ìdájọ́ ṣẹ̀ríà ni pé kọ́dà tí wọ́n lẹ̀ ló kópa ìsìnbẹ́nu ṣẹ̀ríà nù. No nípa àwọn àgbà sọ̀dá àti ẹni padà àbá nígbà eléyìí ń bẹ lọ́dọ̀ ọkọ tọ́ba ẹ pé ní kò tí ì súnmọ́ obìnrin yìí hmm, tí ò tí ì sí nǹkan kan tí máa da lọ́kọláya pọ̀ ní súnmọ́ ọlẹ́tọ̀ sí sọ̀dá àti rẹ̀ ọlẹ́tọ̀ sí kínní kọ́ gba sọ̀dá àti rẹ̀ àmọ́ ọba ẹ pé níbi obìnrin tí ń ti ń bẹ nílé náà ni.

ó lè kọ ọkọ àmọ́ kò ní tọ̀láàkù lọ́wọ́ lédè yorùbá àwa la mà yàtọ̀ láàrin àtọ̀láàkù wàlúkúlù ìyàtọ̀ ń bẹ nínú ẹnu sẹ̀ríà obìnrin ní kúlù ọkùnrin ní tọ̀láàkù àmọ́ ń bí ọkọ ọkọ náà ni àbọ̀jáwé fún náà ni ìtumọ̀ kúlù ni pé obìnrin lè sọ fọkùnrin pé kó yọ̀ǹda òun ó lè sọ fọkùnrin pé kí kọ́yọ̀ǹda pẹ̀lú májẹ̀mú májẹ̀mú ti ń bẹ́ńbẹ́ ni pé kọ́dà ń tó o sì san lówó sọ̀dá àti fóun òun ṣe tán àti dá padà bó tilẹ̀ kó náà pọ̀ tó lẹ́yìn tí tí mo wí lẹ́ẹ̀kan pé wọ́n ti ń jọ ń ṣe lọ́kọ láyà ọkọ lẹ́tọ̀ọ́ sí i má àmọ́ nítorí póun ló ní òun ọ̀ òun ọ̀ kọ̀ọ̀rọ̀ ń lọ́rùn láti máa wà pẹ̀lú yín má kólóhùn tóbìnrin lè ṣe yóò fi májẹ̀mú lé e. pẹtọ bọba rí bẹ́ẹ̀ ń dantí mọgbà padà àmọ́ kìí ṣe dandan kọkọ yọ gbà o bọkọ bá wá a kò sí tó ń wò fẹlẹ yìí ń ṣe òun yọ̀ǹda kò sí nǹkankan àmọ́ kọ lẹ́tọ̀ọ́ àti gbà sọdá àti rẹ padà ẹjẹ agbọ kí wá sí pé wá fún gbà báyìí kọ́ra ń gbà tí àwọn èèyàn kan wá báyìí lòun fi ṣe wọ́n gbogbo àwọn ọ̀rọ̀ ráhùn ráhùn ní gbogbo eléyìí àmọ́ bàbá ní wọn gbà sọ̀dá kí wọn padà torí ń tọ́sẹ̀lẹ̀ láyà nàbà Muhammad sallallahu arábìnrin tí ẹlẹ́sìn olùbẹ̀rù ọlọ́run lóbìnrin náà ọwọ́ abà nàbà Muhammad sallallahu alaihi wasallam ọkọ fún anabi dáadáa pé òun ò rí nǹkan kan tí lára ẹlẹ́sìn ọlọ́run ni kò àmọ́ ẹ̀mí wọn ọ̀sá sí lọ́dọ̀ rẹ̀ mà òun sì ń bẹ̀rù bóun bá ń rọ́jú tóun kàn dákẹ́ báyìí kóun má padà wá ṣe ń tọ́lọ́wọ́ fi bínú sí òun torí náà bí ọba lè yọ̀ǹda àwọn anabi wa pe anabi wa bi pe asaru diina aleyhi hadiqatahu o didi ọgbọ oko ńlá kan lárakùnrin ibi ṣe sàdáàkì fún yàwó yìí ànábì bíi pé tọ́ba ṣe báyìí adúrú tó fún ọ yìí ọ̀rẹ́dì àti dá a padà ó lóun tán ànábì ọkọ náà pẹ̀tọ́ ti rí ni ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ mọ́ yọ̀ǹda rẹ̀ kọ́ gba sọ̀dáàkì rẹ̀ eléyìí ni obìnrin ní àmọ́ pé obìnrin ọkàn wa ní òun ti kọ́ irú tí à ń rí láwùjọ lónìí èyí wọn ọba mu naam. Hmm. naam odo ẹ eh. naam atọ́lá kí ọkùnrin kí yìgì ọjà kí là ń pè ní tọ́láàbù ẹ eh? kí yìgì ó ṣe kíni kò sí lọ́wọ́ obìnrin ọwọ́ okunrin ló wà ọlọ́run ó san àbúrò bíi dáadáa ìbéèrè tó ṣe pàtàkì ni. òun là fi ń wí pé ta ló ní tọ̀láàkù lọ́wọ́ òun ní ta ni òun lọ́kọ obìnrin ọ àpìlì sí i ni pé yọ̀ǹda òun ó lè kó wọn yọ̀ǹda rẹ̀ o ó lè pé kíni ó lè kó wọn yọ̀ǹda kámọ̀ wàá gbọ́ yé débi pé ní à ah, ǹjẹ́ Islam ọ̀fẹ́ máa fara ní àwọn obìnrin báyà àkórí ah, bẹ́ẹ̀ bóbìnrin yìí bá wá rí i pé ní àyọ̀ǹda àwọn yìí ìnira ni fóun ntọ́wá kù ní pé kí wá ṣe pé akẹ́rù kò ń lé lókù àbáwọn bàbá rẹ̀ wọ́n wá gbé mọ́tò síta pé wọ́n wá pa àwọn tọ́gì ọ̀yẹ́ mọ́ kó ẹrù rẹ̀ àhà ẹ bá òjò yín gbogbo wa ń gbé àhà gbogbo yìí ọkọ̀ bá ṣẹ̀rí àtọ́lọ́hún mu nítòkù ní kí wọ́n lọ sí kí wọ́n lọ sí mahkama ṣẹ̀ríyà kí wọ́n lọ sọ́dọ̀ adájọ́ ṣẹ̀ríyà adájọ́ sẹ̀ríà pẹ̀lú bẹ̀rù ọlọ́run òun wà wo àfíà sí wọn. bọ́bá rinlẹ̀ lọ́kàn tiẹ̀ náà pé ìmọ̀ arákùnrin yìí ń fara ní àbóní nǹkan kan ti ń ṣe torí yóò pé obìnrin ìjọ wà á bí ní détéèsì kí lọ́sẹ̀lẹ̀ adájọ́ wa lè pàṣẹ túyìgì kọ́dà bọ́kọ bá ní kíni bọ́bá ló wọ̀ gbà àmọ́ ìwọ̀n ò sí lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ kan wá wá wá mú kó lé wọ́n ẹsẹ̀ máa wá wá kí gbé ọ̀dọ̀ ń lọ́wọ́ kéèyàn máa wá bínú ọlọ́run o. salamu alaykum. wà á lè ọ̀dọ̀ àwọn obìnrin kan. ìbéèrè tèmi ni pé kí ni ìdájọ́ sẹ̀ríà lórí dídábẹ́ fún ọmọbìnrin. táwọn obìnrin bá níbèrè o mẹ́ta náà la ládàá lọ́dọ̀ àwọn ọkùnrin tẹ́lẹ̀ wọ́n lè kọ́ àbíkẹ́ páàkì tìǹtì náà dídábẹ́ ṣé nǹkan kẹsẹ̀ lè láìpẹ́ yìí ni lọ́mọ orí sẹ́nìkan náà sọ̀rọ̀ yẹn lánàá níbì kan àlàkùlẹ̀ hmm? ha dídábẹ́ fún ọmọbìnrin àtọmọkùnrin ká sọ gbogbo ẹ̀ pọ̀ ìdábẹ́ fọmọkùnrin túláàsì ní dandan ni nínú ṣẹ̀ríà ìdábẹ́ fún ọmọbìnrin mustahabu ni kìí ṣe dandan wọ́n ń ṣe láyà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam àmà nẹ́bí ọ̀pá aláṣẹ bẹ́ẹ̀ kan bá wá dé lónìí pé nítorí pé àwọn èèbó ní ọ̀dà lòun fi wá ní ẹ̀ gbọ́dọ̀ ṣe é mọ́ káwo dúndú pé ọ̀rọ̀kọ̀rọ̀ ló ń sọ ọlọ́run fún yàn ládàá bí yàn bá dúró bẹ́ẹ̀ yà wọ́n ń pírátìsì kìíní lójú ayé ànábì sallallahu alayhi wa sallam nta ànábì kan wí ànábì kan instructi wọn ẹ̀yin náà ṣe ètò nírú lẹ́lárúbáwá ní maka ní madina lónìí àwọn fètò sí i kìí ṣe pé nǹkan alùpùpù kan máa wá bẹ àbí bàbá kan ẹgbẹ́ kan gbé lọ ọ̀hún ẹ má kó bá àwọn ọmọ lọ́mọ hospital ni abẹ́nìkan tí wọ́n la ń ṣẹ́ẹ̀sì ni ọlẹ́kọ̀ọ́ rẹ̀ èyí ọba ń tà nẹ́bì ṣe mu ànẹ́bì ni wọ́n pe ẹni tí ń dábẹ́ fún àwọn ọmọbìnrin wa obìnrin lòun náà ànẹ́bì instruct rẹ̀ pé báyìí ni ọmọ ṣe torí pé bọ́ ọba ṣe é débi báyìí yọ fa ìnira fún àwọn ọmọ yìí lọ́jọ́ iwájú bàbá rí ọ̀jọba àbẹ́tò tí ó rẹguléètì ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà àmọ́ kéèyàn wá torí pé èbó ní ọ̀dà gbogbo ntẹ èbó bá ti ní kọ̀dà kọ̀dà lọ́dọ̀ dúdú náà nù ọlọ́run kọ́ sànú àwa dúdú ni njó èbó ẹ máa wo njó èbó bá tún ti láwọn rí kọ́ da nísìnyí ó tún da náà ni ẹ pé ẹ mutilation àbí kí ni wọn láwọn ń pè níbi àwọn ò ní pè circumcision mutilation wọn ń pè nígbà tí wọ́n kàn ń gé nǹkan bẹ́ẹ̀ yẹn bá wo ti ń ṣẹlẹ̀ nílùú òyìnbó lónìí èyí táwọn ń ṣe kọjá abẹ́ dídá kò sí ní tí wọ́n fẹ́ lè gé kúrò lára wọn lóbìnrin lónìí ó lè pé ọ̀yàn ń tóbi jù ó lè pé bìkan ọ̀rá pọ̀ mẹ́ẹ̀ àwọn èèyàn wa náà ti ń lọ sí nàìjíríà ń gbẹ̀mí ẹlòmíín nù wọn gan gbogbo eléyìí ṣe mutilation gbogbo èyí tí wọ́n ń gé dànù ni èyí wọn ọ̀já sí kí ni ọ̀já sí àmì ìtí sẹ̀ríà wa faramọ́ èyí ń ní propaganda wa pọ̀ àǹfààní rẹ̀ sì hàn só ń kálukú bàbá tanra wa ló kù ìmọ̀ ìmọ̀ rẹ̀ gùn léèsì ṣáà ọmọbìnrin gbogbo èèyàn lọ́mọ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ òun ni n tí wọ́n fẹ́ dàbí mo ti dà ní ń dà wọ́n láàmú ṣé bísí náà ti mọ yàn yín tá à ń ké yìí ọmọ ni lọ́dọ̀ tiwọn o wàláì ọmọ ni ara ń tí sì máa fa náà níbi ṣáwà bá pọ̀ òun ni òfin ní ní àlà ní kúkúrú ni pé kìí ṣe dandan o káwí lẹ́ẹ̀kan sí kì í ṣe dandan àmọ́ bẹ́ẹ̀ nìkan bá wá dóńdó pé ní ngbè bó ti ní ọ̀dà ẹnìkan gbọ́dọ̀ ṣe mọ́ àwa mùsùlùmí a ní responsibility àti dúró lórí ẹsẹ̀ wa méjèèjì pé kò rí bẹ́ẹ̀ wọ́n ń ṣe lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹni tí ó bá ṣe regulate ẹ̀dẹ́ pé a kò gbàrú irú ọ̀gbìn wa ọkàn máa wá torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ní ń ṣẹlẹ̀ lóòótọ́ tó lè kó bá àwọn ọmọbìnrin yìí lọ́jọ́ iwájú bẹ́ẹ̀yàn bá ti wá ní òun ò ṣe ọ̀dẹ́sẹ̀ ìtumọ̀ kápẹ́ nǹkan ní mustahabunu àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ wá dóńdó pé ní nǹkan kí nǹkan ni à níta nẹ́bi rí tí ó fara mọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fọwọ́ sí pé nǹkan kí nǹkan ni mùsùlùmí tó bá wà níbi tí wọ́n ti ń ṣerú òfin bẹ́ẹ̀ ìmánì rẹ̀ ń fúyẹ́ ẹsẹ̀ rẹ̀ ọ̀fẹ́ tó lẹ̀ mọ́nú Islam. Islam kọ́lọ́n kọ́ sàmánà wa o bó jẹ́ nìyẹn náà ìmọ̀ tẹ́ lọ́sẹ̀lẹ̀ láìpẹ́ o bọ̀ jẹ́nẹ́rálì ẹ̀ ansa nìyẹn náà. náà. tó bá ṣe zìnà kó tó mari hmm. pé kí ni obìnrin àtọkùnrin tó bá ṣe zìnà kó tó lọ́kọ àbí kó tó níyàwó ìdájọ́ ṣẹ̀ríà ni pé kí á nà wọn ní ọgọ́rùn-ún bùlálà tàwa ni ó ṣètò ìfìyàjẹ wọn lọ́gọ́rùn-ún bílálà yìí òun láláṣẹ mùsùlùmí aláṣẹ kínní mùsùlùmí kìí ṣe ń tẹ́ni kọ̀ọ̀kan kan máa wá dá sí lágboolé tiẹ̀ torí pé ti sẹ̀rí àfẹ́kọ́ sáàbù ni pé bọ́yá àwọn tó bá rí kìí ṣe pé ẹgbà tí ó bóyàn la àmẹ́nu tó wà ń bẹ̀ ni pé ní ẹni tí wọ́n ti rú nǹkan báyìí fún nǹkan ẹ̀sìn báyìí bọ́yá àwọn ọmọ kéékèèké tó kù lọ́kùnrin lóbìnrin wọ́n lè ṣe kínní wọn lè jìnnà sí irú nǹkan bẹ́ẹ̀ so ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà so hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.